الأمانة ونصح الأمة وكشف الله تعالى به الأمة وأزال به الذمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين صلى الله عليه وعلى آله وصحبه متابعين له بإحسان إلى يوم الدين أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله سبحانه وتعالى ليت يتوصف الله الشيء صلاة فوق النبوة محمد صلى الله عليه وسلم إلى صلاة ما بام على النبي أتيا وصحابه عليكم السلام ورحمة الله مرحبا أتوبة وتوبة لنا وشنا محمد صلى الله عليه وسلم بسيوف هذه أجر البلد والسيام علينا الكراواني جوكوي وتسجل وشباب أهل السنة والجماعة ní àmì ìkò ní kò bí ọlọ́mọṣà àkàlùkù wa náà ní ẹ̀sà ọ̀rọ̀ yìí mo kí gbogbo àwọn àmọ̀ṣáyè tí wọ́n bẹ pẹ̀lú mi ní ìkàlẹ̀ bí àwọn kọ́tì wa ní àmọ̀dọ́rọ́sà tó ṣàkóbíyá lọ́dún sábà tó wà ní ọ̀sán ọ̀dọ́ rẹ̀ wọ́n wọ́n mọ̀díyẹ̀ wọ́n mọ̀ kọ́tì lọ́dún sábà àtàkùn dáadáa fún wọn. الأستاذ الجامع الشيخ حفظكم الله ورعاكم mo fi wọ́n kí gbogbo àwọn ẹ̀jẹ̀ máa ná ọlọ́mọṣáṣà lẹ́kọ̀ọ́ dáadáa fún wa. ó ti dákòókò díẹ̀ tàbí wà ládùúgbò náà bí i nàìjíríà àbáwọn ìṣẹ̀lẹ̀ kan tí gbogbo wa ó lè máa ń ràn sọ́pọ̀lọpọ̀ wa òun lọ fa sábàbí ilé ìṣẹ́jú tó fi di àsìkò yìí àbílọ́run máa ṣe fún àwọn ọ̀dà àkójúkó dáadáa ọlọ́mọṣà ṣùgbọ́n kọ̀ọ̀kan wọn àlékún orí ọlọ́mọṣà àjẹkù lọ́wọ́ wa. èyí tí wọ́n ní ká discuss wọ́n ní ká lo ìlànà ẹ̀sìn láti fi dẹ́kun ìwà jàgídíjàgan láwùjọ àwọn ọ̀dọ́ lílo ìlànà ẹ̀sìn láti dẹ́kun ìwà jàgídíjàgan láàrin àwọn ọ̀dọ́ Islamic approach towards curbing something. But, uh, <laughs> topic yìí ṣe díẹ̀ ó tẹ́ owó pàtàkì láwùjọ táwọn yìí. Pàtàkì jùlọ àwọn tọ́ọ̀kì wọ́n pọ̀ lóde. Àwọn ni kí ni approach Islam láti lè kọ́ọ̀bù wá tọ́gbìrì tó pọ̀ láàrin àwọn tọ́ọ̀tì àwọn àpé a tú tọ́ọ̀tì rẹ kalẹ̀ àbíwẹ̀kọ́ ìwà jàgídíjàgan yìí àtúlẹ̀ torí tàbá ní wà jàgídíjàgan mo mọ̀ pé èyí tó ń ṣẹlẹ̀ láwùjọ bí ta wà yìí nìkan láàmọ̀ gbàlérò ó ní káwọn ọ̀dọ́ kankan dìde lẹ́ẹ̀kan náà ọ̀yá àwọn mẹ́lọ jà pọ̀ sí ó dẹ̀ máa ju gíláàsì wọ́n máa ju gò wọ́n máa sọ̀kò àwọn ọmọ secondary school tákù nínú school wọn táwọn náà bẹ̀rẹ̀ sí máa ju gò ìwà jàgídíjàgan àmọ́ òdodo ni pé jàgídíjàgan kò parí síbí nìkan ọ̀ eléyìí tá a wí náà fún ìsìláàmù ti handwell ìwà jàgídíjàgan àbáwo àwọn rẹ́pìsì wọ́n ti pọ̀ láwùjọ wa ní àwọn ẹni tí wọ́n kàn máa fi obìnrin mọ́lẹ̀ ó ti wà ní tipátipá bá lùpọ̀ tó wá tàbí dàgbà ìwàkiwà Islam ti sọ́ sí ilé náà kí lọ́nà àbáyọ ti wẹ̀ léyìí ìwà káwọn èèyàn kẹ́kẹ́ dìde lọ́wọ́ olóòrùn kọ́dẹ̀ wọ́n lè gbé bàbá wọ́n lè gbé àdáwà ìwà jàgídíjàgan ni Islam ní àpòròjì tiẹ̀ láti lè fi kọ́ bọ̀ nínú ìwà jàgídíjàgan káwà lè mọ́ kàfí ìwà jàgídíjàgan ni ọ̀gọ̀rọ̀ wa gan náà lè máa ń ṣe bẹ́ẹ̀ a bára wa bẹ́ẹ̀ ó ní ìwà ká máa dẹ́rù bọ́ ọmọlàkejì ìwà ká máa dẹ́rù bá ká ṣe nǹkan tó máa jẹ́ kí àyà rẹ̀ já káṣí nǹkan tí ó máa jẹ́ kó ní rẹ̀ yí kápadà wá sọ pé mo bẹ̀rẹ̀ ṣeré ni ìwà tí ni jẹmọ́ ìwà jàdí jàgbẹ̀ èyí tó wá fọ́ ní jù ni pé eléyìí tó wá lọ sí international level wọ́n ti pè kíní kan ní pound pound àbí frank yẹn tọ́bá ní tí ó burú jù jẹ́ kíjọba wáyé ìṣìbáwá andrew dáadáa lọ́rọ̀ nínú Islam ìwà jàgídíjàgan ìwà bá ṣe ń tà lóró gbogbo eléyìí àwọn tó lè máa da àwùjọ láàmú àwọn anáàrò ẹ̀ sí pé láàárín àwọn ọ̀dọ́ ó náà tí a ti fojú pé níbi tá a bá ti ń rí ọ̀dọ́ níbẹ̀ náà láti máa rí ìwà jàgídíjàgan àmú ah, lérò pé àwọn agbègbè díẹ̀ tí wọ́n níbi dárúkọ yìí pẹ̀lú básìkò wá ṣe àwọn agbègbè yìí láwọn níbi discourse lé lórí àwọn abẹ́rẹ́ ọba wa subhanahu wa ta'ala man ni yóò kẹ́rọ̀ mi yóò àìjẹ́ sọ́lọ náà èyí tó jẹ́ a tó mọ́ kó bá ẹni tí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ fẹ́ ní tàbí mọ́lá àti sálàfù kalẹ̀ táwọn wá gbé ìlànà ní láti mọ̀ bí sọ́nà ọ̀dà kọ́sà àwọn Yorùbá mú dáwà kàkà àwọn ní ẹmọ́ pè wá lálejò mọ́ àwọn ayéna ẹmọ́ pè wá lálejò mọ́ tí àwọn àti ìlàjọ ní ìlú ìṣógbó tó ṣẹlẹ̀ yẹn nọ́mà àwọn yẹ́rẹ̀ àwọn nọ́mà ṣẹ̀rùpín ká ní afáàkàrà lọ gbówá láti lọ rí ẹnu tó ṣẹlẹ̀ ó lè nẹja parẹ̀mọ́wá àmá aláwà yìí láti nìlú ilé tó sì tẹ̀lẹ̀ lọ́wọ́ ìsìn ohun lásán ní àwọn àṣì ń tu àwọn lóhùn ẹ̀ẹ́dọ̀ òsì sí ìkan tó aláhùn sáàrùn àdéhùn tó kí láti ọlọ́pàá sọ́tọ̀ lámẹ́ ìtẹ̀kọ́ àkọ́kọ́ ṣẹ́rí gbogbo wa jàgídíjà gan tó gbalẹ̀ tó gbòdè ká má bínú pé máa fi ọ̀rá máa sọ̀rọ̀ mi wẹ́rẹ́wẹ́rẹ́ nírọ̀lẹ́ ilẹ̀ rẹ̀ mo ṣe gbà nírọ̀lẹ́ ilẹ̀ bí ẹnu wọn bá ṣẹ́ǹkì díẹ̀ tára fí àmì ní kí n lè lórọ̀ lẹ́yìn kò láńlò báyìí ọlọ́pọ̀ ṣàbà wọn ṣẹ́rí gbogbo wa tàbílítà kan tó káàkiri ayé rẹ̀ tàbá wà ní àwọn olóṣèlú àṣíkò lè mọ́gbà wákà wọ rẹ̀ ìwà tàbílítà kan ó ṣe kí ẹgbẹ̀ lọ́dọ̀ tí wọ́n náà mo ṣe jẹ́ bá tún gbogbo ẹ̀ kalẹ̀ generally kò sí ìlànà kan tá fi kọ́ọ̀bù ìwà lórí ilẹ̀ tó kọjá ìlànà wo Islam bisu wà ní ha a ní nǹkan táwọn òkà kún wà Islam ti ti sọ pé ìwà yìí jàgídíjàgan ẹwù lápẹjú ẹnu ká jòkó wáyé kẹ́ni kankan sí ẹnu ó lè jọ́ ẹni wá àlejò ó kàn ó dẹ̀ lọ sẹ́ni kejì máa ṣá ẹ máa ṣe máa gún ẹ máa ṣe àgbẹ̀ tí ó ṣẹlẹ̀ wá ó ṣeré parí nínú Islam tọ́gìrì ni nínú Islam kí làgbéjọ wọn tọ́gìrì ni a gbọ́dọ̀ mọ́ fi irú ẹ̀ ṣeré a gbọ́dọ̀ mọ́ fi irú ẹ̀ ṣeré ìjọba bá ti fi irú kan bẹ́ẹ̀ ṣeré ní tó máa ń dà lóró inú tí wọ́n bá ti firú nǹkan bẹ́ẹ̀ ṣeré ní tó mọ́ dá sí lórújọ wọn ó mọ́ dà lóró ni ìkọ́ sígbà tí wọ́n bá fi ìdẹ́rùbà tó ń fi ìdẹ́rùbà ṣeré èyàn ni pé ó dẹ́rùbẹ̀ nìkan ìwọ́n wá ní gbogbo ẹ̀rù tó dábàá yìí eré ipá ni wọ́n ṣe ẹjọ́ àwọn tó hùwà dàgírígà gan tán bá pariwo tán bá ju kí là kọ́kọ́ iṣẹ́ kọ́kọ́ mọ́ ń ṣe fún wa tó kọ́ mọ́ ń bà wà ní ọjọ́ tó bá dá wa lálẹ̀ kí ló wá kọ́ ṣẹlẹ̀ sí wa kí lọ́kọ́ mọ́ ṣẹlẹ̀ ìbẹ̀rù àṣà ilé nígbọ́kàn balẹ̀ ìdààmú ọba ẹ̀mí nítorí àti wọ́n bẹ̀rẹ̀ jìrìjìrì lẹ́ẹ̀kan náà ṣe tán bẹ̀rẹ̀ sí dùgbò tán sí ní pàdá bó ṣe fún níbi ọmọ ẹ̀sìn ráì ẹlòmíì láti bẹ̀ pé bp rẹ̀ àìyẹn ó ráì yẹn níbi tó bá ti ń ṣe lọ tó ti bá sí pẹ̀lú yẹn if care is not taken adjọ ti stroke ọ̀nà táwọn kan máa bá lọ nìyẹn so Islam dẹ̀ rí nínú tí Islam wá protect jù nínú àwọn tó gbé wá a ń pa nǹkan kan ní makọ́sílù ṣẹ̀ríà makọ́sílù ṣẹ̀ríà sẹ́yìn gbogbo ní islam wọ́n mú wa lófin nídàájọ́ pé ká mọ̀ ṣe gbogbo ẹ̀rí islam ní púpọ̀ islam dẹ̀ ní tó target nínú gbogbo ẹ̀ so nínú àwọn main things islam target ó ní hezbollah nafsi kí lápẹ́ jẹ́ wọn hezbollah kẹrí ẹ̀mí wa yìí ó jẹ́ ọlọ́wọ́ wa lóko gan-an ẹ̀mí yẹn ọlọ́wọ́ wa fẹ́ ká mọ̀ kẹ̀ṣẹ̀ ní ara kò lè fẹ́ ká máa fi ẹ̀mí ara wa tààràkà ní ọmọ sí jákùjákù nítorí àwọn òfin kan wà tọ́lọ́ mọ́ ọmọ ìgbé kalẹ̀ kò sí tó mú gbé kalẹ̀ kọjá pé ó fẹ́ protect ẹ̀mí wa kí wá ní tó gírì láyé nínú nǹkan tí wà jàgíríjàgan máa ń kọ́kọ́ sáré àti kó ìdààmú bá nínú gbogbo orílẹ̀ kí ni jọmọ́ ẹ̀mí ọmọ ènìyàn ìjọ tí wà jàgíríjàgan bá ti wà lórí threatening ló máa ń jẹ́ fún àwọn fún ẹ̀mí gbogbo ọmọ ànábì adamu. ní Islam fi tètè lọ gbíjà yíjà rẹ̀ níbi táwọn ò ti wò ẹmọ̀ ìyẹ́ kọwàá pé àyẹ́ dẹ́rùbà yẹ́ síwájú nǹkan Sheikhuna al-Allama al Muhammad ibn Salih al-Uthaymin alayhi rahmatullah inú ṣáàrì Riyadu Salihin àtàwọn tíra àwọn mi tó wá sọ̀rọ̀ pa hadithi àwọn àmọ́ tún débì kan wá ní kí ẹ̀gbọ́n mọ̀ fún ọ̀kadà ní àbúkọ abọ́tò pé fáwà sí ní àti ìlẹ̀ mọ́ ìṣẹ́lú àwọn ilé ẹ̀ tó bá ti túbà nù wa ẹgbẹ́ ọlọ́kàrà nù wákọ̀ máa gbọ́kàrà nù ó kàn máa fi sí díà tí ẹ máa dó zero wákàn tẹ bírèkì wájú ọdún ẹbí sakara mọ́ ni yìí yẹ́ máa dúró lẹ́ẹ̀kan náà kí ló wá sọ Islam tọ́jú nínú Islam tí lápẹ́jọ mọ́ torí pé mo ṣe lòkó bẹ́ tẹ bíríkì yẹn tí bíríkì ò bá tẹ̀ nǹkan kí ló máa gbára ṣẹlẹ̀ jọmọ́ wọ́n ṣe ọmọ yẹ́ lẹ́sì ó dáa ṣe ọkọ́ mọ́ ń ṣẹlẹ̀ sáwọn tó mọ́ ń tíráyì bíríkì yálò mẹ́tẹ̀ o adéwà confuse akọ̀tọ̀lọ́ ti accelerator ah èèyàn bí ó jẹ́ ọmọ observe wọ́n mẹ́rọ ṣe kó mọ́ pàwó ìmọ́ṣe òwe ẹnu alúwa mọ́ lásìdẹ̀ ó wá lásìdẹ̀ ṣìkan wá ọ̀gá ìjẹ́ ẹ̀ta aláṣẹ ìbáyé tí mọ́tò yìí báwo lẹ́yìn tó wá nílò lórí ẹ̀ mìíràn kan ó lóò ti rí pé ó fẹ́ yìí ti mọ́tò yẹn tí mo òun tẹ bírèkì báyìí wá ní kí mọ́tò ń sáré sí òun tẹ bírèkì mọ́tò ń sáré sí àà ah, òun tẹ bírèkì mọ́tò ń sáré sí ẹ̀ bírèkì kan ló tẹ̀ ó ní ẹ̀hún náà mò ń ṣàlàyé lọ fún yín mo wá lé ọmọ ènìyàn ó mọ́ amọ́wà confuse nígbà míì ìgbàgbé máa ń ṣe wá nígbà míì pọ̀sí láwọn nǹkan wọ̀nyí àwọn tó yẹ ká lọ mójútó dáadáa ni àwọn kan tí Islam ti mójútó fún wa inú àwọn nǹkan yìí mọ́ fi ṣeré tó bá fi ṣeré kí ló fi ṣeré ẹ̀jọ́ náà tó fi yìí àwọn wa tó bí ibẹ̀ wa pọ̀ Islam wa fún wa ní àpòṣìṣẹ́ ṣé wá rí àwọn aṣekiri kan tó tọ́ sí ìdí tó tún mọ́ gbogbo wọ́n ní láàárín àwọn ọ̀dọ́ ọláìràrín àwọn ẹni tí wà ìdàlúrú táa mọ́ rí lọ́dọ̀ wọn táàdẹ̀ gbọ́dọ̀ mọ́ rí tí ẹ̀ látọ̀dọ̀ wọn àwọn ta kó mọ́ jẹ́jọ mọ́ àwọn ọ̀dọ́ náà torí kẹ́jẹ̀ ẹgbẹ̀ lára wọn kí lẹ́lọ́ gbé Yorùbá ti ẹ̀dámù ènìyàn mọ́ tọ́lọ́ tó dọ́mù ènìyàn wá ní mọ́ tó dáadáa aláyà aláwọ̀n kọlọ̀ ọba tó dáwà mọ̀ orí ẹ̀mọ́rú dáwà náà jẹ́ ó mọ̀ wákó tó dáwà ó tó wábọ̀ wápà tó dáwà tó dáwà tó tó wá mọ́ tàbí tí àti tàbí sọ́nà tó mọ̀ wáyé ló ti ètè mọ́ kí ló lè kí mẹ́ lè ṣe fún ọ̀dọ́ tọ́jọ́ òfin ní ìjà nǹkan sí nǹkan dágbò ṣùgbọ́n bá ti ń bẹ ládùúgbò nǹkan méjì lọ́dọ́ mọ́ sí fàdùgbò nǹkan méjì lọ́dọ́ mọ́ sí fàdùgbò nǹkan méjì ọ̀dọ́ kan ò lè wà kó mọ́ sí kan méjèèjì nínú kí ọ̀dọ́ máa jẹ́ fọ́kànbalẹ̀ sádùúgbò kọ́dọ̀ máa bí peace àlàáfíà sínú àdúgbò kí ọ̀dọ́ máa bí progress fún àdúgbò ìrànkan ní ọ̀dọ́ rẹ̀ tí ọ̀dọ́ ò bá fi lè sí sí nínú agbègbè yìí nígbogbo máa jọmọ́ opposite rẹ̀ ọ̀rọ̀ ọ̀dọ́ gbọ́dọ̀ wà ní ìkànnì méjèèjì ẹ̀yin wá lọ wo tí mo sọ ìdáadáa gbogbo àdúgbò tẹ́bárí tí wọ́n ń progress àwọn ta ló fi tẹ́lẹ̀ jẹ́ wọ́n àwọn ọ̀dọ́ ni wọ́n tẹ́bárí lọ wo àwọn àdúgbò tó máa ní àà ah, ìjà ni ó yé ìkọ̀ṣẹ́ ni ó ah, àà wọ́n náà ni ó ah, àà wọ́n gbóná àwọn ta ló wà mẹ́jọ mọ́ òkè ń kàn wá rúgbò àwọn ọ̀dọ́ ni láti gbogbo tó ṣe láwùjọ tí wà yìí fún ẹgbà jẹ́ wọn ra sọ̀rọ̀ díẹ̀ ẹjá dá padà sí àlàáfíìrù jáhìlì àlàáfíìrù àljáhìlì before kí Islam tó dé before kí Islam tó dé àwọn kankan ń ṣẹlẹ̀ gbogbo tàbáròpó ń ṣẹlẹ̀ láwùjọ wa lẹ́yìn kò tó tó ṣẹlẹ̀ ní jàhìlíyà ẹ̀rọ aláwọ̀ jọ àwọn oúnjẹ àwọn para wọn cascos ó sì para wọn já ìlú àná nìyàn in fact àwọn síwá yìí tán bá bí àwọn ẹlòmíì ìjà tó fún àwọn ọmọ ń jà ẹjọ́ ló gbọ́n tó mọ́ ń jà láwọn spiriti wà ìdáadáa ṣáàtì láwọn fi pé ìjà tí wọ́n ti ń jàbọ̀ yẹn scotch tí wọ́n dẹ̀ ń kàpẹ̀ lára wọn tí wọ́n ń pa ó ti tó bí 10 years ago àwọn àdúgbò wọn ní gbogbo àdúgbò wà ṣe wà sáwọn màálì wọn ni àbáwọn mojú náà àbáwọn màá ń láyé ìgbà abúlé bá sọ sákóredé àwọn tó bá mọ̀ ìjà tí wọ́n ra sọ yìí abúlé bá sọ akóredé olójú ọdún lè mọ́ tó bá ti pẹ́ láwọn àdúgbò yìí ò lè mọ́ ẹlẹ́gbẹ̀jù bá lẹ́gbẹ̀ẹ́ ẹjọ́ wà tó bá jọmọ tó wà jọmọ 20-25 years lọ ó lè mọ́ dáa sọ̀rọ̀ ẹgbẹ́ àwọn ìjà kan lábẹ́ pára ládùúgbò wa àwọn ìjà ẹni ẹ ìjẹ́ lè dáa sọ yìí sìn kò láti fọdún mẹ́ta ìbá kò láti fọdún kan torí pé tí wọ́n ti pa ènìyàn kan tí wọ́n pa ẹ̀ báyìí lásán òpin ìjà ẹ̀ náà nìyẹn but nígbà ìlú ìyà kí ìsìláàmù tó dé àwọn kan náà máa bẹ̀rẹ̀ ìjà tí wọ́n tó wọ́n dìjà gbà mí tó kàn bẹ̀rẹ̀ gbà pápá gbà á ah, orí náà ni orí ojú ẹ̀fọ́ ni pẹ̀lẹ́ ní díkẹ̀ pẹ̀lẹ́ ní àṣírí lọ́nà kí pẹ̀lẹ́ báyìí gbágbágbá lẹ́ẹ̀kan náà àdúgbò táfà ìtìwá wọ́n tẹ̀pà ará àdúgbò wọ́n yá ìyá ará àdúgbò wa ilé ẹ̀lẹ́ẹ̀kan náà ààyà ará from there adẹ̀ di ìjà àdúgbò tí ẹjọ́ kí níjà ẹ̀rí bẹ̀rẹ̀ àgbà ọlápá ó tẹ̀sí mẹ́lẹ́sẹ̀ mọ́lẹ̀ ó bú mi olóyìn ò pé ṣẹ́rí ìjà tó ọra bẹ̀rẹ̀ yẹn tẹ́rẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ẹ̀dì ara ó ń dàgbà tẹ́síjà ẹwà wá ń dàgbà lọ ìjà yẹn wá dàgbà àdàgbà gbogbo àwọn ẹni tí wọ́n bẹ̀rẹ̀ ìjà yẹn gbogbo wọn dẹ̀ máa dẹni tí ò sí láyé mọ́ gbogbo àwọn ẹni tí wọ́n bẹ̀rẹ̀ ìjà wọ́n dẹni tí ò sí kí ìjà mọ́ tí ò sí láyé mọ́ àwọn ẹni tí wọ́n bẹ̀rẹ̀ ìjà yìí generation tí wọ́n ẹjẹ́ kí gbogbo apapọ̀ lọ sójú kan ẹ̀wọ́n tí wọ́n ń dún ọ̀rọ̀ bí a fẹ́ gbéṣẹ̀ kẹ́kù omi ẹ̀kí lẹ̀kẹ́ lọ sínú omi ẹ̀dẹ̀ fi ṣe sílẹ̀ tẹ́yẹ kan níbi kọjá tọ́ì àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ìjà yẹn wọ́n mọ bájà yìí lọ bájà yìí lọ bájà yìí lọ bájà yìí lọ generation tó ń jà tó bẹ̀rẹ̀ ìjà máa fi kú tán àwọn ọmọ tí wọ́n bí balẹ̀ tó bẹ̀rẹ̀ ẹ̀dà tó kọ̀ sínú ìjà táwọn náà tún mọ já ìjà yẹn lọ já ìjà yẹn lọ já ìjà yẹn lọ generation yẹn á tún kú ìjà míì ní áfíìrù dá èdè ọmọ láti fún over forty years over how many years àwọn ọmọ tó bá padà wá bá lẹ́nu kí ìdìgbé wá kí lẹ́ ń jà sí ẹ àmọ́ tá ń jà sí akẹ̀ṣà mọ̀ pé àwọn bàbá wa àtàwọn bàbá àwọn ilé ìkí lọ́jọ́ mọ́ ń ṣe ọjọ́ mọ́ ń jà ẹjọ́ kí ní táwọn ṣe lè ṣó sì tó dìgbà ẹ̀ bọ̀bá wò ní Islam ṣe kọ́ bùbà náà ẹwọ́n Allah subhanahu wa ta'ala ìgbà tó ṣe mọ́ lórí àwọn mùsùlùmí náà Al-Qur'an

ìtẹ́ríbẹ̀ yẹn gangan gbogbo approach Islam ibi tó ra parí sí yẹn fa aláfà bẹ̀yìn na kùlúbìkò tẹ́rí tí Islam kọ́kọ́ ṣe ni pé gbogbo àwọn èèyàn tó ń bẹ lórílẹ̀ Islam kọ́kọ́ jẹ́ kí gbogbo wọn rí àwọn gẹ́gẹ́ bí ọmọ ìyá innamal mu'minuna ó ní ọgbọ̀n láti wà ìntá ìfàtàlẹ̀ olùkọ̀mìnì náà tátàlú fa aṣìlẹ̀ ọ̀rún pẹ̀lú ọmọ torí gbogbo islam gbogbo ṣe nìyẹn torí gbogbo ọjọ́ tàbá fẹ́ káwọn ọ̀dọ́ abẹ́ gba ìwà tọ́gìrì kúrò lára wọn a kò gbọ́dọ̀ mọ̀ pé ibi tí solution wà ọ̀dọ̀ tánìjọmọ́ inú islam ló wà inú Islam ó ní solution tá a lè fi kọ́ọ̀bù ìwà tọ́gìrì ìwà àbàjẹ́ ìwà jàgídíjàgan tá lè fi gbé pò láwùjọ wa ṣíwájú gbọ́nà tí Islam wa kọ́kọ́ lò ìtí Islam kọ́kọ́ tún ṣe lára àwọn ọ̀dọ́ ọgbà náà àtàrà àwọn lárúbáwá gbà náà Islam kọ́kọ́ ṣiṣẹ́ lórí ẹ̀mí wọn oríṣiríṣi jọmọ ẹ̀mí ṣẹ́rí tí ẹ̀mí bá ti dọ̀ sí tí àkídà ò bá ti lálàáfíà kò sírù nǹkan tí ò lè ṣẹlẹ̀ so islam kọ́kọ́ fọ ẹ̀mí wọn mọ́ síra wọn náà pẹ̀lú iman tẹ́rí a ní lọ́fọ́ ẹ̀mí wọn síra wọn mọ́ta ń sọ yìí wọ́n sọ̀rọ̀ akọ̀mọ̀sọ fún wa pé ẹfẹ́ràn ara yóò ẹ̀yí ayé ọmọ no islam kọ́kọ́ jẹ́ kọ́mọ̀ sí gbogbo yẹn kọ́kọ́ gbà fún ọba ẹyọ kan olùjọ́sìn fún ẹyọ kan ẹ kọ́kọ́ mọ̀ pé nìkan ṣoṣo lẹ́ni tó yẹ kẹ́ ẹ mọ̀ ìjọ́sìn fún gbogbo yìí òun ni kẹ́ gbà fún tí gbogbo yìí bá ti wá gbà fún èyí tó bá ti ń sọ fún yín ẹ gbọ́dọ̀ máa tẹ̀lé ibi tó bá ti ń pè yín sí ẹ gbọ́dọ̀ máa lọ́bẹ̀ èyí tó bá ti ní kẹ́ jìnà sí ẹ̀yin náà gbọ́dọ̀ máa jìnà sí àwọn èèyàn ń gbọ́ngbà náà wọ́n ń gbà bí wọ́n ṣe ń gbà wọn àmọ̀gbà táwọn ń nìkan ara wọn ni wọ́n ọ̀tá ni ìgbà tí ìsìláàmù sọ wọ́n dọ̀rẹ́ wọ́n wá dolólùfẹ́ ara wọn débi pé ìyẹn tó wá lè láàrin àwọn méjèèjì in tí islam kọ́kọ́ tún ṣe lára wọn ni àkídà tó ní ìmáà kọ́kọ́ tún àkídà wọn ṣe ìwà ẹlẹ́yàmẹ̀yà ìwà ìròrí ẹ̀yin ni banul house ẹ̀yin ni banul khaziraji islam kọ́kọ́ gbẹ̀yẹn kúrò lára wọn náà ó kọ́kọ́ jẹ́ ká máa rí ọ pé ẹ fi gbogbo yẹn kalẹ̀ o ẹ máa rí ayé pé múmìnù sí múmìnù lẹ́yìn yìí ìyẹn ló fa ẹmọ òṣèlè kan tó ṣe lápẹ̀ nígbà Muhammad sallallahu alaihi wasallam nígbà táwọn méjì kan ọjọ́ bára wọn sí ipá náà sọ̀hábí Ànábì sallallahu alaihi wasallam ọjọ́ bára wọn sí ipá erépa àbàrá kan wá dùn kan ju ìkan lọ ìgbà àbàrá kan dùn kan jù kan lọ ọ̀rọ̀ bá dìjà ẹ̀yọ́ jẹ́gàn ló wọ́n ìwọ̀n náà ibi

tẹ́lẹ̀mọ̀ ìparí yára mọ̀hàjírí nílé pé yára àǹsọ́ oníkálukú àkàn jáde wá náà ni wọ́n à ní bèèrè kí ló dìjà níjọ́ náà wọ́n à ní bèèrè pé kí ni wọ́n náà ṣe fún àǹsọ́rù ni àṣàtí ọdún mọ́sílẹ̀ tẹ́lẹ̀ ẹni nígbà tí ó ní òbẹ̀rẹ̀ jà náà kábíríkà tó bọ̀ wọ́n ti para wọn amẹ́ríkà tó bọ̀ ó ti ń dọ̀ta rẹ̀ amẹ́ríkà tó bọ̀ ó ti ń lé lọ́dún kan ó ti ń dọdún méjì ó ti ń dọdún márùn-ún ó ti ń dọdún mẹ́wàá lọ́sí mọ́ para wọn ṣe ìsìláàmù gbogbo wá gbà ẹ̀rọ wọn èyí táwọn sàábìnrin òjúlẹ̀ lànàbì tó sọ pé ẹ́ àbìdá àwọn ìjàhìlíyà ti tẹ̀lẹ̀ òun ìgbẹ́jà ìgbẹ́kọ́ ilẹ̀ tó ń pè nílẹ̀ sí bẹ́lá rí ànàbì sí gbogbo nǹkan ẹ̀ ẹ̀yẹ́ máa wọ́n táwọn ọ̀dọ́ àdúgbò náà bá fẹ́ bára wọn fa wàhálà ẹ máa rí pé ìròyìn tó kọ́kọ́ wá sí wọn lórí ni pé àwọn ọmọ ìsàlẹ̀ kìnnì kan àtàwọn ọmọ òkè kìnnì kan ẹ máa wo àwọn ọmọ òkè kìnnì kan lọ́mọ sàrà kìnnì kan yẹn wọ́n tó fọ́lì jù ní pé

tó àwọn ọmọ ọ̀dọ́ fi ń dàdúrú ibi tó ti wá nìyẹn pé wọ́n ti tẹ́ra wọn tó tó tọ̀ approach Islam ni pé ẹwà àwọn pọ̀ báwo lẹ ti lè bá wọn pọ̀ èyí náà bí tọ̀fíì wọ̀ láàfin kò sí ìdúró bá pàdé àfin náà tọ̀fíì lẹ́nu pé ṣe rí dáwà tọ̀fíì dáwà táwọn àfọ́ ògbọ́dọ̀ jẹ́ kó dákẹ́ ni àwọn ọ̀dọ́ tẹ rí tán ríra wọn lọ ọmọ ìyá tán ríra wọn ní nǹkan kan náà òun ló jẹ́ kán máa gúnra wọn because ní òní ríyàn ní ọmọ ìyá mi fi ń gún para wọn àbí tó pọ́sùmù ni kò pọ́síbù èyí tó máa mú mi gúnyàn pa náà ní pé mo bìlíwò pé ọ̀tá mi ẹjọ́ ilé Abdullah ilé Abdulrazak ṣọ́ta ní àwọn méjèèjì já tí ọlọ́rọ̀ bá pè wọ́n innamal mu'minuna ikhwah àwọn ní àwọn atara wọn ní tí wọ́n dúnyàn ní pé gbogbo àwọn tó wọ́n gbogbo àwọn tó ń gbọ́ bẹ̀ẹ́ ẹbá bí orúkọ wọn ilé àtùlfàtà Muhammad bí ẹnu bí ẹ̀kọ́ abdulrazaki tí ó mọ́ tó gbé láyé ahmadu tí ó láti ìdá tó yẹn so kò ní ẹbà rí ọmọ ìyá rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ìyá àwọn tó yẹ kó pa wọ́n pọ̀ ní gbóhùn la ilaha illallah muhammadu rasulullah àti tàbá fẹ́ tún àwùjọ ṣe nínú tá a gbọdọ̀ ọkọ̀ mú tó fà ọ́ ilé general solution yẹn ò ní pé a gbọdọ̀ kọ́kọ́ jẹ́ kí àwọn káwọn ọ̀dọ́ ríra wọn gẹ́gẹ́ bí ọmọ ìyá kò wá sí ìjọba kan ò lè jẹ́ káwọn ọ̀dọ́ ríra wọn lọ́mọ ìyá àǹfààní ayé kò lè jẹ́ káwọn ọ̀dọ́ ríra wọn lọ́mọ ìyá tí àǹfààní ojúkú hmm? Oh, lálẹ́.